والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوسى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أشكركم الله وبعلا نجله أنت رأيك أتي جفوال سوا أولسوا أولشكوا أسواجوا النبي محمد صلى الله عليه وسلم àwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóde òní lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàlù wa látàlù kìtàlù òní tó ń bí ọjọ́ kejì oṣù rọ́jà fourteen forty lẹ́yìn àti ìjọ ẹ̀lẹ́ muhammed sọ́lẹ̀ nígbà tó kò sàlì wa lọ márkàdì wa márkàd Umar ibn Khattab al-Islamic amendment kíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní al-qawl mufid ala kitab at-tawhid كلا بداوى محمد بن عبد الوهاب كتاب التوحيد كلا بداوى محمد بن سالع الأردنيين في الشارع أوري كتاب قالونا باب تفسير التوحيد وشهادة أن لا إله إلا الله باب تفسير التوحيد باب العيلة ورد البولون لوكا كلا التوحيد البولون لوكا وشهادة أن لا إله إلا الله أبي جاري تلكو التنت والتقرد وشي سمعه فولوم شهادة أن لا إله إلا الله أبي التوريد من جكنان قناني عقيلة البابوة قناني إيماني قناني أصول الدين àwọn foundation ẹ̀sìn tí wọ́n ti wá ti wà solid pẹ̀lú ògùn ọlọ́gbogbo tá a máa ń lọ lórí kómìnì ká tó yóò máa gbà á lóde máa gbé lọ àwọn bá ti láàyè ọ̀rọ̀ sọ̀rọ̀ yorùbá nù tó amókùnrin rẹ̀ wọ́ olókèlè wọ ẹ̀wò sàrẹ̀ tí a sọ̀rọ̀ àbí láàyè òfin tó ń kó bá alábáwa àwùjọ mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ àkúndọ̀pọ̀lọpọ̀ ojú wọ́ láti bẹ̀rẹ̀ wọn gbọ́ ìsìlámù yìí bó ṣe kó gbọ́ yìí ilé ilẹ̀ abúlé bẹ̀rẹ̀ ọba fáwọn bàbá wọn yìí àti àfáwà muhammad bin abdul wahabi àti àfáwà muhammad bin salih al-usaimin ọlọ́ba lẹ́sàn rí pé àlàyé wọ́n ti fún wọn yìí ní kó yé wa ọba ń gbọ́ ọkọ̀ sí kó yé wa lẹ́yìn náà wá múlù fúnra ara wa lẹ́yìn náà kátó wa pẹ̀lú ẹ̀sẹ̀ ilé náà kí ni wọ́n pè ní ìmà kí ni wọ́n pè ní ìmà gan-an wọ́n ní alẹ́ ilmọ̀ àǹtẹ̀fùmáwò ìmọ̀ rẹ̀ kíkẹ́ tẹ́tẹ́ bọ́ọ̀lù tó máa tó kún yín ثم ماذا لم ينقى ان تعوا وان تعقلوا ما تسمعون انت اgbọ́n ẹ̀ ha sórí ẹ̀mọ́ lè kọ́ bọ́ ọmọ ìnáwó ẹ̀mọ́ lè kọ́ bọ́ ọ̀sùn wọn kó tó ti jáde ẹ̀mí kó dúró lágbárí ثم ماذا لم ينقى ان تعوا ما تسمعون إليني الشيخ برد عبد الله بن زيد رضي الله عنه إلى معاني القرآن المسلم المسلم المسلم ماذا علينا أقول أن تعظم ما تعود إن كانوا نسيين يا بوتي بكاتي يا بوتي بكاتي يا مام مستقل بوبا سيشير بادي أمد يكون كاتي فلقو شير المسلم ماذا أقول وأعظمها أو, أو, أو, أو, أو.

bẹ́ẹ̀ ní àkàwà tó gbogbo ilé tó rúkí ni pẹ̀lú ọ̀fẹ́láàtì kúrú náà fún ní ọ̀fẹ́láàtì ọ̀nà ọ̀bà wọn ni wọn kárí da àgbèrè àtàwọn sí ẹ̀lọ ìbùkún bẹ́ẹ̀ ni lónìí ọlọ́jà àgbèrè àti àláwọ̀ ọlọ́ọ̀bà wọ́n jẹ́ àríkù gbọ́mọdé fìdí àwọn olùkàpá wọn ọlọ́ọ̀bà wọ́n á dúpẹ́ bọ́ọ̀lù tó tọ́jà ọlọ́ọ̀bà ọlá kò wá gbogbo àwọn ìdí àwọn kékeré ọlọ́mọdé àti wà lékè ọlọ́ọ̀bà ọlá kò mú tàbí lékè wọn ọlọ́ọ̀bà bí ìsìlámù ọlọ́ọ̀bà ọlá kò rọ̀ àmì kẹ́lí àwọn náà tún bá wọlé tán àti ṣùgbọ́n kọ́tà ni àti gómìnà ni ọlọ́jọ́ kó lè ti dáadáa fún léde kó ti dáadáa fún ìsìlámù ọlọ́ọ̀bà ọlá kùránù kẹ̀yìn adé mẹ́ náà wọ́n pe ọkọ̀ọ́lù òlùkálà ibrahim àti nínú àwọn áyà tí àfáà gbọ́pọ̀ ọlọ́run nìkan àjọ́ fún òun náà ni pé kẹ́ríkọ́ àgbà fọ́lọ́ nìkan lájọ́ sí fún nìkan dáàrí gbogbo tánjọ́ sí fún lẹ́yìn ọlọ́run ọba mọ̀ pé òfin gbogbo nǹkan náà irọ́ ni tó bá gbà pé òṣùmí ni ọtọ́ ìṣúná ọba wọ́n tó gbà fáwọn tí wọ́n ń sin nǹkan míì náà àwọn náà fún àlùjọ náà ó sì lè mùsùlùmí dáadáa kò ní sí ilé sí ìwọ̀lẹ̀ ìsìláàtì nítorí ọ̀sẹ̀ ni gbogbo ẹlòmíì fáǹsì nǹkan míì náà ní wọ́n na fa kò fi kò fi kò fi nàbí yaba yẹn wọ́n wá sí ìdáàkì fọlọ́ ọba ní kẹ́lẹ́ kò fi hàn wọ̀ tààlà èyí lọ fà á sọ́dọ̀ ní ibrahim ààrẹ yóò sọ̀rọ̀ bọ̀ sọ̀rọ̀ bí wọ́n pé wọ́n sọ̀rọ̀ ibrahim ní àbí wọ́n mẹ́ta ní ibrahim ní ọ̀dà yẹn ọkọ̀ mi àtàwọn èèyàn rẹ̀ ìnáni bàrà bàrà òun mímú máa tààbùrù ní ìjọwọ́ yóò sẹ̀kù sí ìjọba ìgbòho إلا الذي فطرني ọlọ́run tó tẹ̀dá mi lè ká ní màdọ́gbò ṣẹlọ́ ni àlà áyà ti sáà ní yá wọ̀sá àlìsá ilé ni áyà ti ìdí àkàrà kẹta ìkọ̀rọ̀ Ibrahim ní abí bí Ibrahim ti wà àti fún abẹ́ which means ọmọ máa ti wà àti fún abẹ́ pẹ̀lú ẹ̀kọ́ òní ọ̀kọ́ mẹ́ta wọ́n yẹn rẹ̀ wípé براء براء على وزن فعال وهي ست المشبعات تبرع وهو تخلى وتتكبر وتتكبر يا أنه لو تجاهل فإنني متخلى باطل تخلى ما تعبدون mo yọ ẹsẹ̀ ní ògóńgó yọwọ́ ẹsẹ̀ tó ti kọ́ mi rárá tó góńgó rẹ̀ amma ta'buduna ìjẹ́jọ́ ti fún ìlẹ̀lẹ́rí fọ́tọ̀rọ̀ ni ọlọ́wọ́n kò fún ilẹ̀ ìjà ni fọ́tọ̀rọ̀ ni oníwà ní pé iná ọmọbìnrin kọ̀tọ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́ àrẹ̀ nígbà náà pé fáfíìrù sàmáwá sí ìdáàbò fáfíìrù yẹn òun ọ̀gbọ́n fún ma yẹ̀rí oníwà ní pé ẹ̀rù fún kọ́lọ̀kọ̀ kọ́lọ̀kọ̀ ní kí ẹ̀dá ó di wa ẹgbẹ́ tí mọ́tò lè sìn àwọn kan tí mọ́tò ló wo ìmọ̀ ẹ̀ ní ó di ó kírètì ẹ̀ ó ti lè fá sírù yẹn bẹ́ẹ̀ kò sírù ẹ̀ lẹ́yìn ìgbà yìí lọ pé ọlọ́wọ́ ọba lẹ́yìn ìtọ́sọ̀rọ̀ ni ọlọ́tò kú ilẹ̀ nígbà pé ó ti kan ọ̀dà rú ẹ̀ bá mi ọlọ́ọ̀ba ìsáànà wọ̀tàánà ó ní kẹmọ̀ wọn lórí fẹ́ wọ́n Ibrahim alayhi salatu wa salam نبينا قوى في ذات الله وفي أبرا فوض ونوبة ذات ونوبة كان ذلك معلما به أبيه وقومه إن صليه أتي سمى به أتي أمين لكم وأبوه هو عادل عبارة من عادل عمود صوب ومن أقول عبارة فالعادل عكوية جوه معراه ولم تقوى قد ما تعبدون وقولوا ما تعبدون عما تعبدون انت جذف والعباد هنا تذلل مع جنف مع رفع فتعرف عين على خضوع مع, مع, مع, مع جنف كان في قومه من يعبد الاصنام كنا ويالي عم تنزل فهمه سامر منهم من يعبد الشمس عليه جذفون به والقمر عليه جذفون به وقواعد عليه جذفون به قولوا إلا الذي فكرني أيافي أن يكون دامي كنت دامي أي جمع بين النفي والإثبات وفي لا إله إلا الذي فكرني النبي براء مما تعبد ميون تجد بكم والإثبات إلا الذي فطرني إثبات إلا الله يدل أن التوحيد على أن التوحيد فيه التوحيد لا يتم إلا بكبر بما سوى الله والإيمان بالله وحده هنا قوله كما كنت في التوحيد عن النبي والإثبات قال إلا كفر بما سوى الله فمن فيها يا رب فدون كفي وجب لي ونوبة بعض والإيمان بالله وفي الإيمان ونوبة تجوي nínú ètò ayé gan ẹ̀bá àgbẹ̀ tó fẹ́ gbin àgbàdo àti tó fẹ́ gbin ẹ̀wà tó wá nínú àwọn koríko tó wù mẹ́ tí wọ́n ń koríko yẹn wà mẹ́ tí wọ́n ń wù tí wọ́n ń fi àgbàdo rẹ̀ síbẹ̀ tí wọ́n ń fi rẹ̀ síbẹ̀ láì ha láì ro àwọn koríko yẹn tí àgbàdo yẹn bí bí ni

دال راء إيمان تسحيه للإيمان مثل التوحيد تبدأ فيه ما وجدته كيف وجدته آه أنا أقول لكم يقع أودي أتعرف كيف أقول أقولوني أقول لكم أيوة، إيمان أموا أقول لكم بروك أقول لكم أقول لكم أقول لكم إيمان في كل الله على القرآن الكريم ولأن التوحيد بتوحيد الله بقى ان لا يتم كلك الا بكفر بما سوى الله وفيها حبوب موكيه يكتب بيت الموجودين ولا يرضى والايمان بالله وحده فيها الظلام الكبار من يكفر بتابوت ولا نقول ومن يكفر بتابوت من كده جاء عليه بقول بوجودين ولا يرضى ويؤمن بالله الظلام الكبار الإنسان يقول الوسطى eléyìí ló di okùn ní sàn mú ti jẹ́ rẹ̀ wà á wùn láyà àbúrò náà àbúrò náà bẹ́ẹ̀ rà lẹ́nà òkà àgbẹ̀rún pé àwọn kòtòrí wọ̀nyí wọ́n ń jọ́kì fọ́lọ́ ọba àwọn ní ẹ̀sìn ẹ̀sìn ní mẹ́sọ̀rọ̀ mo fi yé sọ̀rọ̀ wọn mo fi yé kẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀sà lá fi yé máa dùn kọ́ fún àwọn ọ̀sà ọ̀gbẹ́ ìrà àwọn wọ̀nyẹn kò wúlò fún wọn nìyẹn ó lè yé lẹ́nà ìlànà ìfọ́sọ̀rọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ibrahim ọ̀pẹ́ ara ọlọ́ọ̀bá nìkan ìfẹ́mọ̀lọ́ ní tuntun tàbí ìdáná wọ̀lá áfùrù fi àtìsìnà ìtìsàl ìlà bìbẹ̀rẹ̀ ọlọ́ ìta ìlábáwá ó ní àti kọ̀kọ̀ wọn tó síwájú ẹ̀mí ayá pẹ̀lú ẹ̀mí ẹ̀rí lẹ́kù ọmọ ààrẹ tàbẹ́rẹ̀ àmìhàn èyí ló fẹ́ ibrahim láti dáwọ́ jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọn. وكذا بين يوجد في بعض البلدان الإسلامية ọlọ́pọ̀ lónìí a máa rí nílò àwọn islam àwọn ìlú islam àwọn mùsùlùmí káàkiri àgbáyé wọ́n yóò sọ̀rọ̀ lẹ́nu tó kírun olùzọ́kì ń yọ zaka wọ́yọ̀ sóòmù ń dáwẹ̀ wọ́yọ̀ hujj ń lọ sí àjì wọ́n máa zálìkà wọ́n tẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ìrìnàbó ìrìnàkòbó dúpọ̀ lọ bí tàrí yọ́ lọ sí àwọn tó ń sọ̀rọ̀ fún yẹn ma sujud bi tare ibn salman walaba yarja'un yuma rukume ka'um kuffaru ghayra muwahhidin wọn ọ̀dá ẹ̀ kẹfẹ́ ní wá wọn ọ̀gbọ́n náà lọ́kàn ka'um kuffaru ghayra muwahhidin àwọn ẹ̀ kẹfẹ́ ní wá ghayra muwahhidin wọn ọ̀gbọ́n náà lọ́kàn wọ́n yẹ́ bọ́lú bí um ayé amẹ́l ọlọ́run ìgbàkẹ́ wọn wọlé وهذا من أكثر ما يكون على الشعوب الشعوب الإسلامية هي يعني تردد كن سلسية ووجوه مسلمين لأن يعني الكفار جعل الكفر ما سوى الله إنهم ليس بشيء torí àwọn ọ̀kàbùn kúrò ní ẹ̀yà àgbàgbọ́ pẹ̀lú ilé fún àwọn ọ̀kàbùn ẹ̀sìn náà tí wọ́n máa tọ̀ ẹ̀sìn ní ولهذا جهل وهذا وهذا جهل منه ليه أي المكان وتقريد في من علماء أسيابو أي قلة أي منتسع وعفاء وعفاء وعفاء هذا الآن يقول ولا مكان لا يخبر إلا من عالم من عالم ونمكن تجد بلد وعفاء لكن بعض الناس àbí lọ́dọ̀ àwọn ọmọ ìlú tó lọ́wọ́ èèyàn èyí àbùdó ńlá ọlọ́ọ̀bá kọ́lá alìmùdáwòlá ya alìmùdílá àwọn yẹn alìmùdáwòlá ni wọ́n àfá àlú ni wọ́n wọ́n yí sí àfá ọlọ́run wọ́n yí sí àfá ìsìláàmù àwọn alìmọ́ndìrì àwọn náà máa pẹ̀lú àwọn ìṣe alìmọ́ndìrì títà wọn alìmọ́ndìrì làwọn gbogbo bá jẹ́ bí dùn láti rí nǹkan jẹun ọ̀tàn ọjà ọkọ̀ dáa ọkọ̀ wọ́n wá gàdá lọ sọ yìí aláàlì mẹ́ra lọ́ọ̀yì ọlọ́mọ sí aláàlì mẹ́jẹ̀ ìlú ọlọ́ọ̀bà lánú ọlọ́ọ̀bà sanilá fílmù bàtà náà kárí ẹnu àwọn èèyàn àbúrò àkọ́ wa sọ̀tà àti wọ́n yá bùdìlá náà kọ́ làwọn bẹ́ẹ̀ عالم الدولة المنجد إلا هو سيكون لا عالم الملة الإسلام هو سيكون ولغض عنده كان سيكون إسلام ولغض في قول إبراهيم قول إبراهيم إلا الذي فطرني أفعل جوتا جعل كان لا يقول إلا الله ويقول إلا إلا الله فإذا كان فإذا من الذنب always bismi dáadáa àti dáadáa wọ́n ìbá ń ronú ọmọ ronú ikú ma rò pé kí ni tí ó ṣe nílà islam láǹfààní nínú ojú wọn ó bí wa ń bá sí nínú gbogbo àwọn ọba láàánú wa láyà dáńkì yàrá ẹ̀rọ إلا الذي فطرني لم يقل إلا الله وإلا الله قائدتان الأنفعمية به الأولى فلا أقوم به الإشارة إلا إلا إفراد الله بالعبادة اتقلت وإذن قلوني كما يرى جوفكم لأنه كما هو منفرد بالخلق تنوع الكلام تدعوى تقول يقول الله الكلام كما جاء في الله الكلام تدعوى هو الكلام تدعوى هو الكلام نوى ويجب أن نفرد بالعبادة بالثلاث تقول الكلام لما جوز الحمد والثانية لكن إشارة إلى بطلان عبادة الأسنان أنا تقول بودية جاز غير نوبة الفولي جرد خسارا لأنها لم يفتر لم تفتركم تقول تدعي حتى تعبدوا تعبدوا ذلك ما جزكم وفي تعليل التوحيد إلي الله إلى بك إمرون لكم للجميع بين النفي والإثبات وفي حقه اللي بتنزل المية عشرين البروبة وعادي من جعل جلادة التامة من تعبير إبراهيم عليه السلام إليه وعامه من بلاغة إليه وعنوه بركة تبدع جلو تبدع جلو إليه التامة من تعبير إبراهيم عليه السلام في جرق النبي إبراهيم إكيولنكم أبا يستفاد من آية أن التوهيد لا يعصل إلا بذنب الله نادره لا يحصل بجلد الله مع بيره إليه في واجبه آية ابن عيبه أسيب مولون لقنا قوتيه تنكي تنفلوه با بل من الطبيعة بل لا بد كل سنين من إخلاص لله إخلاص لله كل بلد تلون رسول والناس من عادة مقام الصلاة أكتاب أو يقصنا من أبعاد يريد ربك العام قلت فيه ìgbàdáàdì ọgbà tuntun nínú wọn. mo ní abúlúwà wàhálà láwọn ìkẹlẹ àkọ́kọ́ dáàdì àkọ́kọ́ ọlọ́ọ̀nì kan làwọn ọjọ́ kẹfù ọlọ́ọ̀nì kan ni wọ́n jẹ́rú fún ọlọ́ọ̀nì kan ni wọ́n tọ́wọ́ àdúrà sí ọlọ́ọ̀nì kan ni wọ́n kọ́kàdé ọlọ́ọ̀nì kan ni wọ́n fáyà ọ̀kẹ́sìmọ́ yà abúlú gẹ́rọ òun fọ́kẹ̀ àwọn ilé màláìkà ni àlùjànnú ni ànábì ni wòlíì ni sàárẹ̀ ni wàkísínú ìtẹ́jọ ya abúlúlá ọgẹ́yìnrà àwọn kan jẹ́ ti fọ́nà ọba àbúkù sàbúrú lè ká mú oòrùn náà mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ká máa kọkọ̀ náà ká mú sẹ́gbẹ̀ẹ́ kò sàbúrú lẹ́ gbogbo àjò náà ní tẹ́jọ ìyà fífi láàrín akọ àwọn tó ń tẹ́jọ fọ́nà nìkan sí ọlọ́mọba kàwá fún wọn àwọn àfẹ́lẹ́gbẹ́ òòtà àwọn mọ́kànlé àwọn tó mọ́ ọmọdé òmògùn pè ní ẹ̀kọ́ àwọn alágbára ń bẹ àwọn bẹ́ùsù àwọn àjábù ọkùnrin àwọn òtáàlù àwọn gbẹ́gbẹ́ ọmọ àwọn kọ́ ẹgbẹ́ pé ìgbẹ́kàlẹ̀ gẹ́gẹ́ mọ̀ bàálẹ̀ àwọn àwòtáàlù àwọn àjábù àwọn bẹ́ùsù ìgbẹ́kàlẹ̀ wọ̀ láìrọ̀ gbogbo ẹ̀ ọbí àwọn ìgbà àwọn jẹ́ àwọn kan lè pé à wọ́n ń dọ́kù fọlọ́ ọba wọ́n fọlọ́ ọba jọ àmọ́ àwọn òkè àgbà wọ̀nyí àwọn náà bẹ̀ àwọn náà bẹ̀ ẹ̀rọ ní ẹni ní ìgbà náà bẹ̀ yẹn ní o wọ́n ní wọ́n kò fẹ́ yà kọ̀ọ̀kọ̀ gbọ́nu ọmọ nǹkan lè lè èèyàn sì máa dé èèyàn ẹni máa ọlọ́wọ́n bá ń dé ọlọ́wọ́n bá èèyàn sì ń dé èèyàn ó bá ibi kẹ́yìn mọ̀ ẹ̀mọ́ wò lọ ọlọ́wọ́n kó bá fẹ́ báyìí ó ní lillahi hakun wọlé abdi hakun ọlọ́wọ́n bá lẹ́tọ̀ ọ̀tẹ̀ ẹ̀rú náà sì ní tọ̀tẹ̀ wọlé àtẹ́jọ́ àkàn àkàn wà ìlà nígbà wọn kọ́ ọmọ ìṣẹ́lẹ̀ ìdí kankan náà bẹ́ẹ̀ lẹ́nu ọ̀la ọlọ́wọ́n bá ẹ̀tọ́ tẹ̀ ń pẹ́

òṣìṣẹ́ nàìjíríà ẹ̀wọ̀n tí ìlú fi wà ilé bá wo àwọn tí ìṣẹ̀lẹ̀ nàìjíríà àwọn mẹ̀tẹ̀kàmíkàlùfẹ̀ abúlé àyàtà fún wọ́n máa ń bẹ kánù bá ìzárí àbáwọn tí wọ́n pè ní mẹ̀tẹ̀kàmíkàlùfẹ̀ onígbàdà àmì abúlé àyàtà fún wọ́n tẹ̀mọ́lẹ̀ àyàtà fún wọ́n ti ọ̀jẹ̀ para gbogbo àwọn mẹ̀tẹ̀kàmíkàlùfẹ̀ nàìjíríà wọ́n kóra àwọn ọmọ fún ìta àwọn tẹ́tà kóra àwọn ọmọ fún ìta

ọ̀rọ̀ wá lọ́dọ̀ yìí ìlú tẹ́lẹ̀ yìí ilé ìfi ya jẹ́ àfọ́nà ọba ní kòtòkò lọ́kànnà wọ̀tà ààrẹ náà الآية الرابعة لكتا قولوا اتخذوا أحبارهم وربانهم أربابا من دون الله وما وفقتهم وربهم فلهم أفاق بادهم أتقولوا بشأجة فلهم أباهم وعبادهم هم وني أربابا دعوا تقيك من دون الله إيه يا رب أحبارهم أي معطوف عليه المسؤول الأول تفذوه والثاني أربابا أي أولاء اليهود والنصارى أو يهود النصارى وهي قالوا أحبارهم هم وقفتهم ومرمي فلهم وربانهم أربابا من الولؤ

òjò kìíní kan ó lọ sípé ilẹ̀ fóònù mẹ́fà ìwádìí ọ̀rọ̀ ó ní ẹwà ilé ìfìyà tó gbogbo ẹ̀rọ ni àwọn tó gba ń pòpù náà ni ó ní ẹwà ọdún àwọn ẹni eré lọ sí ọjà àwọn pápá ọ̀yà àwọn pòpù yìí ọba kí wọn wọn ni àwọn ọmọ ńkọ àwọn ìyá ìdí nǹkan kò ní àá irú béèrè béèrè wọn kọ́ àwọn ẹni mímọ́ ni wọ́n èyí gbẹ́ni náà wọ́n mọ̀ jẹ́ náà bá mi ẹgbẹ́ lọ́nà bẹ lọ́nà bá ní ìyàwó àwọn ilé ìdíwọ̀n alọ́mọ ìyàwó àwọn tó wá mọ́jú ọlọ́ọ̀bá wà ní wá gbogbo iná nù kò ní bẹ́ẹ̀ lọ àwọn òdí ẹwà ní àwọn ọmọ ọmọ ọmọ ọgbẹ́ àwọn ọmọ ọgbà fún wọn lọ́mà ẹnu wọn lọ́rùn ìrọ́ ní o mọ àwọn ọlọ́mọ ọjọ́ ọdún náà àwọn ọmọ ọgbọ́ àwọn ìyá lè gọ wọn ní wọn lọ́mọ wọn níyà tọ́lẹ̀ lọ́lọ́ bímọ ẹlọ́lọ́ níyàwó ẹni mariam níyàwó ọlọ́ọ̀bá ìjà nọmọ ọlọ́ọ̀bá ọ̀rẹ́ ìmọ̀jú ọlọ́ọ̀bá lọ́nu ní àkíyàn wọ́n ti máa ṣe fún iná bá lọ ó ní yẹwà ọlọ́ọ̀bá sọ wá nù ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá fi ọmọ nàìjíríà mọ ọlọ́ọ̀bá àti kí ìṣàkó làákàyè náà arbaaban aawun náà yẹ hun wọn nàìjíríà jáàlú àhàbára wọn mọ àwọn pásítọ̀ قدامي هابان جمله حبحبر وهو العالم من العفاف عفاف هذه ويقال لعالم عين بحر والكثرة علمية ممكن يعني بحر يكون أقول ما رأيه والحبر بالصوت إلى حاء والحبر القطر هي اللي في حبر الكني حبر أي حبر والحبر وقولوا ربانا أم أي أبادا وهم يدفنوا بعضهم àwọn fi dájú onímọ̀lá àwọn máa wọ́n yà ní tọ́ọ̀tì ní oníkó tọ́ọ̀tì láyé kọ́ọ̀lù àgbàdàn jẹ́mi ọ̀rọ̀bù oní àti jẹ́mi ọ̀rọ̀bù wọn lọ́ọ̀bà ayẹyẹ alóhùn àgbàdàn lùlá wọ́n mú wọn láwọn ọlọ́wọ́ba ní ọlọ́ba láàlú àbára wọ́n mú àwọn onímọ̀ àwọn àrbàbà láwọn ọlọ́wọ́ba ní ànáhùn yẹ tààmìlónà ti amòrìn tó pé ní mọ́kàtà fún tẹ̀lé bí mọ̀kànlá ti amòrìn lọ́wọ́ kọ́dà bí nǹkan ẹ̀ka ọ̀tọ́lọ́wọ́ wa bìkárà wọ̀ sára ṣòhónà ohun ti máa ti lọ wọ́n máa tẹ̀lé wọn láti máa ta ọ̀tọ́lọ́wọ́ láti bí àti ìtọ́lọ́wọ́ wa àwọn kristian ẹ̀rí pé kò sí ti ń jà wọn láàmú ní tó bá kọ́kọ́ mùsùlùmí lónìí àìmọ́rúnú hundred percent christians wọ́n lọ pé christians wọ́n máa pé nàbí ilá ibrahim òun làpẹ́rẹ́ gbàgbọ́ ìdí àdìsẹ́ of faith níbí láì Ibrahim àbí ẹ̀kọ́ ni wọ́n wù níbí láì Ibrahim wọ́n níyàwó wọ́n lè bìbà mo lè wá sí Ibrahim lẹ́gbẹ̀ẹ́ níbí là àdìsẹ́ of faith nígbà gbàgbọ́ fẹ́rẹ̀ gbàgbọ́ òun yẹ wá níyàwó wọ́n lè bìbà mo lè wá sí ẹgbẹ́ ẹni sẹ́dá pẹ̀lú ẹgbẹ́ mọ́dẹ̀lì ni ẹgbẹ́ ẹgbẹ́ tèmi ó ti yé wa ọlọ́wà tó lọ́wọ́ rẹ̀ tó fọ́ babu tafsir tauhid awa ana kai وجعلوا ربان أربابا يتبعهم أولياء هم ولجت فلو باوا لهم ولو ni àwọn wòlíì ọlọ́ọ̀bá wọn ya àmúlùúnà òfin dúrùlá wọ́n ń dùn sáwọn wọn yẹn lẹ́yìn ọlọ́ọ̀bá kọlu òfin dúrùlá ìlú gẹ́rìlá lẹ́yìn ọlọ́ọ̀bá kọlu ó ọmọ sí ha bin mariam ọmọ sí ìjọba mariam معطوف على أخبار عرف يكون أخبار أي اتخذوا مسيح بن مريم أيضا هم مسيح بن مريم ربا هم نعم يلوم أي قالوا إنه سؤال في الثلاثة إنه نقول أولئك لوكا إلا قالوا إلا يعبدوه الدين هذا يقول الله كان زعما لبس أي دللوا بطاعة الله الون كان العمارو عما دربو كل ما بتعدي كان باباي كو فريكو كو ديكا الون كو جوله فلو ما الون با اي سي فلو ني ابولون انا وتعالى اولي وا بتعد الله وحده كوا بتكو فلكانك او كلو باي مين اللي بقول في من ثلاث شهور من الذي خلق المسيح هو دائما مسيح واحبار اتواصل صوتي وربنا تولده والسماوات كما سما والأرض أسلم قالوا لا إله إلا الله قلوا بكم السلم إذا مرجعين اسمه صلوم أي لا معبود بحق إلا هو وكان ذلك تستطيع صلوم وسألوا من ذلك ذلك عشان آجل بس يسألوا من صلوم سبحانه وتعالى قالوا سبحانه لمن صلوبه أي تنزيه لله فهم نوبة عما يشركون يبقى ويا نوبة سبحانه وتعالى يقولون عاد الآية تفسير التوحيد قلوا طبعنا الآية يتبقى إنتما منغمة وشعالة أن لا إله إلا الله إجوا تفلوا وبالك ذلك الله لك أن الله أنكر عليه الله تقوى أدعى تلميذ تلك مستعين جرى عليهم اتخاذ أخبار نوع فاتوس وربانا توجدهم أربابا من دون الله نعم والله لن يعلم بصدر هذه آية سيأتي فيها رجل القادرة من كلام المولد رحمه الله هذه أمانة مضمبها أخي من وراء فاوى محمد بن أبي وحاب السلعي الله كباك تعاول لا يجعل أخبار هم إيه وموا ọ̀pọ̀ àtọ́sí wọn rọ̀kọ́ fi tọ́ à fún wọn tẹ̀lé wọn nípa fún wọn tẹ̀lé àṣẹ wọn gbogbo gbọ́dọ̀ kàmá kùnlámà omiru bìṣẹ́yìn àtọ́ òhù ọ̀pọ̀ aláṣẹ ìlẹ́kẹ̀ ọmọ tẹ̀lé wọn ìwà àwọn afọ́kà àmọ̀lá àmlà ọba àti ìgbẹ́sí ní jíde ìjọlọ́wọ́ bá fẹ́ àbí ìjọlọ́wọ́ bá ọ̀fẹ́ إذا فالتفسير توحيد عيدا ما من كيف ما توحيد لا كثير بلا إله إلا الله في وفقنا ونبا فلوبا يلزم أن تكون صادقا لله وحده الثلاث يا لوبا سبحانه وتعالى ولهذا ولهذا على غضب من من تعقيد النبي صلى الله عليه وسلم إليه وأنه يصير النبي صلى الله عليه وسلم طاعة الولاة الأمر كما ثلاثة فقل قال إنما الطاعة في المعروف أما ثلاثة أجوال الله عليه كثير تودان قول بعد بأداء تعطيه الله وعطيه رسول الله وعلى الله أجلكم آية في المعروف نفع الله أبا ولا لولو ولا لولو ولا لولو هو آية يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي وأولي الأمر وأطيعوا الله منكم oní àti ọlọ́wà absolute ọlọ́wà absolute ọ̀bẹ́lẹ̀ lọ́gbìn wọ ọbẹ̀ àtìkù àtìkù kọjá pé wọ́n àti ọlọ́lọ́wà ọdún sí ẹ̀yẹ ọwà subject to sáàtì lọ́ha wọ sáàtì rọ̀tọ̀ ní wọ́n pàtí yẹn bá lè takùtọ̀ lọ́wọ́ tàbí àdánù fọ́ọ̀m láti lọ nìyẹn ọlọ́mọdé àtọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà lánàá wọlé àtọ̀rọ̀ ìyá mi ìnáma tọ́ àtú ìmọ̀ àrùn sáré yẹn ni àbí salatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu خالد بن سلام بالله Mm. ọ̀rọ̀ ìgbà ó bá fún ọ̀rọ̀ fẹ́ràn ọmọ fún wa wọ̀láì náà lọ́lọ́run ọ̀yẹ̀ wọ̀láì náà ni ọlọ́run bàbá jẹ́ ó ti gbogbo ọ̀dọ̀ bí ọ̀fọ̀ ní tó bá ọ̀fọ̀n tó mọ̀mí pé wọ̀láì òfọlọ́run búra ọlọ́run kàpọ̀lọ́ ọ̀nà tí bá wọ́n ní wáwọ̀ wọ̀láì òbúra ọlọ́run ọ̀kàpọ̀lọ́ ọ̀nà wàláyé yóò fi búra ní wàláwù na àlà náà ẹ̀sìn nínú ma fún ọ̀yẹ̀ àmá ìtẹ́lú ma sọ ẹ̀ ní o pé aláwò nà lọ́n akẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ya àwọn tó ní ọlọ́run jẹ́ aláwò lọ́rọ̀ ara òun ìwọ́n ní ọdún báwọn òun ìwọ́n ní ọdún rẹ̀